والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Ìjọba ìwà nípa àwọn àpèlè ìtẹ̀sí ọlọ́run bá ti ránṣẹ́ sáwọn òṣìṣẹ́ rẹ̀ pọ̀ sí. Wọ́n ní ìpele alákọ̀ọ́kọ́ òun náà ní àlá aláwọ̀ dúdú. Wọ́n tún ṣe pé òun àkọ́kọ́ tí ọlọ́run bá kọ́ fi bẹ̀rẹ̀ wọn nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam lọ́nà tó ṣe pé wọn kì í rí nǹkan kan lójú àlà àfi kí nǹkan náà kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tílẹ̀ máa kedere bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣẹlẹ̀ ìpele kejì òun náà ni ohun tí màláìka tó máa ń sọ sínú iye àti ọkàn nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam kí ó sọ sínú iye rẹ̀ kí ó sọ sínú ọkàn rẹ̀ láì jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam orí màláìka yìí gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wa sallam ṣe sọ nínú àdéhùn tó ṣe pé bí a bá wo àwọn àdéhùn míì tó wá tuntun jẹ́rìí fún un láàrin kò fẹsẹ̀ nílẹ̀ àdéhùn yìí. ونهج بتامر صلى الله عليه وسلم في إن روح القدس إن روح القدس نفث في روعي أنه لن تموت نفس حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب ولا يحملنكم استبطاء الرزق على أن تطلبوه بمعصية الله فإن ما عند الله لا ينال إلا بطاعته النبي صلى الله عليه وسلم من يمي مما ملك جبريل عليه السلام قصص مني pípé ẹ̀mí kan kò ní kú síwájú kí ọlọ́run ọba ó tó pé àdìsíkì rẹ̀ fún ẹ̀mí kan ò ní kúrò lára ẹni tó ní síwájú kọ́ ọlọ́run tó pé àdìsíkì rẹ̀ fún un eléyìí túmọ̀ sí pé àwọn là ń ṣe wàhálà àwọn là kóra wa sí dáàmú èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó sọ mọ́lá kejì rẹ̀ dọ̀tá sọ̀rọ̀ fi di bọ́ba bá kọ́ pa tọ́ọ̀ bá ti bá kó kú lẹ́sẹ̀ nítorí pé ìgbàgbọ́ àwọn èèyàn tó náà ní kí ẹnìkan ó lè dín náà rẹ̀ sì kí mọ́ àti pé tọ́lọ̀ náà bá náà. ẹnìkan lè já tiẹ̀ gbà àti pé ọmọ lè mú kí má ńtọ́nà ọba pọ̀ fún ọ. eléyìí bẹ nínú gbàgbọ́ àwọn èèyàn tí ọ̀pọ̀ ọlọ́run ọba gbọ́ eléyìí tó sọ lé ayé di wàhálà mọ́ wọn wa ọba gbọ́ bí ti gbà ẹ sì mọ̀ yín pé hawa. in huwa illa wahyu yuha kì í sọ̀rọ̀ fẹ́nu kó tọ́lọ̀ ọba fi ránṣẹ́ sí kíkọ́ bá wa sọ ló ń bá wa sọ. ìjẹ́tú bá gbàgbọ́ lódodo báyìí orí ìrìkọ́jẹ́ tiẹ̀. ìsinmi ó sì pẹ́ fún ọ nínú pété ayé rẹ̀ kò ní sí dààmú bẹ́ẹ̀. ànábì sọ wá pariwo àríṣẹ́lẹ̀ wọn ní dájúdájú màláìkà Jibril ó sọ sí mi níyì wípé o.

nínú bá yẹ yín pé ẹ̀mí kan ò ní lọ síwájú ká tó fi àrùbíkì rẹ̀ kàn ìdókù ọ̀gùn òun náà ní ká payọ̀ lọ ká payọ̀ lọ. sọ ìnà rẹ̀ fa àdìk àrùbíkì tó lọ́wọ́ bá kó fún yóò wà bọ̀ náà ni. ràlí tòbí tó fún ọgbọ́n ètò sẹ́kù ní kọ́ payọ̀ lọ. lọ náà wà rẹ̀ sí kí gbọ́nà tí ọ̀dà payọ̀ lọ فاتقوا الله إقوى يولون وأجملوا في الطلب كما وارزك بنا تودع كما وارزك بنا تودع وتوتي بقوة الدماء ikú òní kú síwájú bọ́lá wọn tó kí àrísìkí rẹ̀ kí ló fẹ́ sún ọ lọ sí ìdíkọ̀ fẹ́ sóògùn owó pékin kí ló fẹ́ mú ọ fìyàn fẹ́ nítorí pọ̀ ń wò kí ló fẹ́ mú ọmọ wá sí apá àtàrí yẹn ká ìkọ̀ fẹ́ fi sòwò. kí ló fẹ́ sọ ọ́ dọ̀dára kí ló fẹ́ sọ ọ́ ọ̀kan nínú ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀ nítorí pé ọ̀fẹ́ torí o lè ní ju tọ́lọ̀ wọn bá kọ fóònù lọ ọba àwọn agbowó gbọ́ lórí ibú wàláhì òní ní tayọ tọ́lọ̀ kọ̀ọ̀kan torí eléyìí báyìí fẹsẹ̀kúnlọ́ ni ẹ̀yà àbẹ̀rù ọlọ́wọ́ wà á lẹ́yìn náà ìgbà tí kíkà bá kójọ tán tó kó lọ bìkan ni kò bá sẹpẹrẹ kò bá sì dáa èèyàn bá máa jìjà nù àti ní. ṣùgbọ́n tẹ́ bá ti ní ọwọ́ àwọn ọba tẹ́ bá lò sára yín nínú rẹ̀ ìní tiyín èyí tẹ́ bá lò kù táwọn tí ó jogun yìí nù. nínú wa lọ́fẹ̀rẹ̀ owó ẹni tí ó jogun rẹ̀ ju tiẹ̀ lọ. àwọn tàbí ní kò sí oníkálukú wa lọ́fẹ̀rẹ̀ tiẹ̀ ju èyí tí wọ́n jogun lọ. tó bá jẹ́ bẹ́ẹ̀ adébítì lè bá lò tó fi sàǹfààní fúnra ara rẹ̀ tó sì fi sèyàn láǹfààní. torí délé ẹ̀ páyọ̀ lọ ẹ máa wá lójú kíkọ́ ọ̀nà tó mo gbọ́n ìlójẹ́ kí n ní púpọ̀ ọgọ́ òjò ní tó nǹkan wàlá irọ́ nítorí wọn bá mọ́kàlùkù ìlú máa ní. àrísìkí tẹ̀rí ó máa ń pọ̀ lọ́dọ̀ àwọn abọ̀ ju àwọn tó gbọ́n lọ. ó máa ń pọ̀ lọ́dọ̀ àwọn abọ̀ ju àwọn tó gbọ́n lọ tó gbọ́n lọ. wọ́n ní yanalu al-fata min 'ayshihi wa huwa jahilu wa yakdi al-fata min 'ayshihi wa huwa 'alimu. ولو كانت الأرزاق تجري على الحجاب لمتنا إذا من جهل إن البهائم ìyá máa ní kójọ nílé ayé tòun bá láì màkà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó èèyàn pọ̀ mọ́ bí títí rò kọjú sí torí ẹ̀ náà ti máa gba kọ̀wé tí ọ̀nà bá wà kó wó wọ́n má jẹ́ pé hundred thousand ló fẹ́ kọ́ lọ́wọ́ àkọ́ èyí ò dòkan fún un. wọ́n yóò kìtìlì ní nàìjíríà wọ́n hùwà ẹ̀ nípa ní a ti máa ti aga nínú gbèsè ayé tẹ̀sí pọ́lù máa ní. tó bá ti ń gbé làákàyè ọgbọ́n òye téèyàn ní ni wọ́n bá máa fi pín àrísìkí ni lọ́mùtìnà ìdá mẹ́jọ ilé ìnà ìbàdà ìmù gbogbo àwọn ẹranko dábàá ni ọba kú táwọn ní màá táwọn lóye ni. ìwọ́n bá rọ̀ wọ́n lọ́rọ̀ ó fún wọn tiwọn náà torí de eléyìí báyìí pọ̀ ọgbọ́n lójú olówó ọkọ sápò ara rẹ ni o pọkọ nínú ìjọ lówó wọtọ bá wípé ọgbọ́n ni o láti kí ọlọmọ àwọn fún yàn láì kó owó bóòlù ṣe nílà ká ìbóòlù ṣe gbá sí ọlọ́run bá ti máa fà ní dáyàwó láì wo bó ṣe gbọ́n àti bóòlù ọpọlọ rẹ̀ ṣe mú sí torí di eléyìí báyìí gbogbo kò tó lọ́wọ́ bá tún yàn sí kó sàtìmọ́ dúpẹ́ fọlọ́. واتقوا الله فاتقوا الله إقبال الله وأجملوا في الطلب إما وارد كيبونا سوداء إما وارد كيبونا سوداء ولا يحملنكم استبطاء الرزق على أن تطلبوه بمعصية الله ẹmẹ jẹ́ kí pípẹ́ sáréṣì kí pẹ́ kótó tẹ̀yìn lọ́wọ́ kó mú yín máa wà gbọ̀nà títẹ lọ ìwọ tó sóògùn owó ẹmẹ jẹ́ kí pípẹ́ sáréṣì kí kó tó dọ́wọ́ yín kó mu yín máa wá gbọ̀nà títẹ lọ ìwọ tó sòògùn tó ṣe ń kí gbogbo tó bá ti fún yẹn yóò kó gbogbo wọn ti yóò kó owó tí wọn wá bọ́ lé ànábọ̀ sẹ́wọ̀n kó gbogbo ẹ̀ títẹ lọ́nu àbí èsè títẹ lọ́nu so ẹ mẹjẹ kí pípẹ́ sáyẹnsì pípẹ́ kó tó jẹ wọn yín kó wọn mú yín lẹni tí ọmọ wa bọ náà ti sẹlọ wọn tó ti pé tójú rẹ ọba ti rówó lówó ni òkú lọ́wọ́ rẹ sẹkùtù bá ti fojú gán ní owó yín yun ibi tó wó ti lọ bá ọ lọmọ àwọn olùdílà tẹ ẹ náà wàá ti kíkọ náà ti ọdá wọn tó lu àlìjánu àti kó lábẹ ẹni owó abẹ ẹni wọn náà àwọn lè nù olùkó wọn síbi kan fóònù tẹfẹ fẹ́ máa rí iná tí ìbá tó lè. ìtumọ̀ rẹ̀ nígbà tìjà ló jíwó gbé wá fún un. ẹ̀sìn mọ̀ pé ẹni tí wọ́n jíwó wá fún òun náà kọ́ olè. tẹ̀wọ̀n kọ́kọ́ olè àwọn máa jókòó láàfin tí wọ́n ní. àwọn máa tẹ́wọ̀ àlọ́ ṣiṣẹ́. ṣé ẹni tó jí owó wá fún ọ̀gá nìkan ló lè ní àbí àti ọ̀gá sáájú wá fún? tó gbogbo ẹ olè náà gbogbo wọn ẹ̀pá ẹ̀ kí pípẹ́ kí pẹ́ kó tó tẹ̀yìn lọ́wọ́ wá mú yín máa wá ṣiṣẹ́ lọ́run ẹlòmíì wo ṣiṣẹ́ òun sì òun ṣiṣẹ́ bí erin òun wá mú àdá lọ nìkan lórúkọ ya gbogbo nítorí pé nǹkan náà ọlọ́run tó ń kún òun níláárí òun á fẹ́ tara jẹ níláárí tó gbé ládàá tó gbowó rẹ̀ sá lọ kí wọ́n á rí kíkọ́ náà ṣiṣẹ́ lọ́nà. àwọn dánadáná wọ́n wá rí kíkọ́ náà ṣiṣẹ́ lọ́nà àwọn fọ́lífọ́lí wọ́n wá rí kíkọ́ náà ṣiṣẹ́ lọ́nà. àwọn olùbílẹ̀ four one nine wọ́n wá rí kíkọ́ náà ṣiṣẹ́ lọ́nà yahoo yahoo wọ́n wá rí kíkọ́ náà ṣiṣẹ́ lọ. wọ́n tó ti orí alábàáwọn mọ́lẹ̀ wọ́n ní kí alábàáwọn ọmọ yọrí torí tí ọba yọrí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ láká ìròyìn ní ṣiṣẹ́. abẹ́rẹ́ nìkan mẹ́wọ́ tó yọ máa gbé ọkọ̀ ìyá kó o tí alábàáwọn bá sì ti yọrí ó ti ọgbọ̀n yọ mọ̀ pé no no fi kó wọn ránṣẹ́ síta ni wọ́n wá ti alábàáwọn lórí mọ́lẹ̀ dáadáa ẹ̀kọ́ ránṣẹ́ o two point five ni o ah ọmọ ti kó ránṣẹ́ lọ́wọ́ ẹkún àwọn òbí lẹ́ ẹ má sì tún ní pípẹ́ sáré kì pẹ́ kó tó tẹ̀yìn lọ́wọ́ kó wá mú yín máa wà gbọ́ná ṣiṣẹ́ lọ. àwọn ẹni tó gbé igbá sábẹ́ àga mọ́tò igbá irúgbá fi gbẹ́ bọ́ káwọn àwọn ọ̀sẹ́ bọ̀ á gbé sábẹ́ àga mọ́tò sọ́ra gun mọ́tò wọ́n tó ní mọ́tò tuntun kòkòrò ń dà láàmú sọ́ra wọn á ní ìgbàyàn yóò ti yọ òróró tí wọn fẹ́ kú lára rẹ̀ abẹ́rẹ́ ní gbàmọ́ so ẹ̀tọ́rí kíni náà rí torí owó yìí náà ni àwọn òbí lẹ́ àwọn òbí lẹ́ lápò àwọn ọmọbìnrin tó ti kójú kòkòrò ti fọ́ orí ẹlòmíì òun ọ̀fẹ́ fẹ́ ọkọ tí ò sì ní kẹ̀kẹ́ tí ò sì ní kẹ̀kẹ́ lẹ́mu. so kò sì kò sì wúkọ́ fẹ́ ní tí ń gun mẹ́ṣíìnì bajaj nítorí wù ni pé ta ni ń gun jeep ètò mọ́tò lásán jeep so yọ̀ọ́ wá máa sojú kòkòrò tẹsí ma pé ojú kòkòrò lójú òkú onídìí nǹkan ní nǹkan ní kí wọ́n gbégbé gbé sáyẹn àfẹ́ fún lè ojú olóṣì ọ̀nà ìdí wa náà lọ kè mí kẹ̀mí rẹ̀ irú wọn náà ní kẹ̀kẹ́ tí lọ dúró lé tọ́nà wọn á lé pè rẹ̀ ẹ̀sùn ọ̀gá ni tí ó mú yẹn yẹn gbábí rẹ̀ ọlọ́nkọ́ máa fi fẹ́ sọ wa ó sì ti gbé gbọ́ orí ikú kan sábẹ́ àga tí ó ní kojú wọn á jókòó tán wọn á sọ̀tà ẹ̀sọ̀ tó àwọn olùkọ́ yóò máa kọ́ àwọn lọ́nu. àní náà nínú ó kẹfẹ dọpù yín gbé àyíkpé àtàlẹ jẹnẹra ó ti dọpù ó ti kó tí ó kó lára wèrè kí lọ wọ taizi láti yọ àkú sísàlẹ̀ jẹnẹra èlò bọ́dà lómi ẹlòmọ̀ bàbá taizi mi lè pé owó lẹ́gbàá tó ní sẹ́ńdì àmọ́ tó ní ojú kòkòrò yọ̀ọ́ máa wẹ́n tó ní jíìpù kó fi àbí wọn àwọn tí wọn gun mọ́tò three four million kó gbé òun òun ti gbé gbórí yọ gbogbo òróró tí wọn fẹ́ yọ lára rẹ̀ wọn á ní tí ìtọjọ yọwọ ara ń jẹ rò òun rí tí wọn ka igun kú nu ẹran n'i o reality ni bá èyí wọn lọ àdé omi lè tọ́. yọ bẹ̀rẹ̀ sí ṣe wọ̀síyà àsọtẹ́lẹ̀ kíké kú ń bọ̀ subhanallah ẹ ti mà ẹ̀yin ti mà gbé tẹ́lẹ̀ náà ìyẹn mélòó lọ́kẹ́sì pẹ́ wá ọba táwọn yàtọ̀ wá tẹ́lẹ̀ lọ́sibójú ń pọ́n ikùn náà tún bọ́ sí tòsí kó lọ́ọ́ àmọ́ ọ̀lùrà ẹ̀rọ àkútà lè bá yín lé pé kí ni tó ṣẹlẹ̀ tẹ̀kọ́ kú kẹ́sì fún ṣẹlẹ̀ náà bá. nígbà àwọn adiṣẹ́ àwọn èèyàn gbẹ́ sí kí ni wọ́n pé jọ sí kí ni wọ́n ń pè. bá ẹ̀rọ̀gbà tó ti wá wa kú wa orí ìkú yìí. lọ́kùn tó di sọ́lọ́. ọmọ ló ń dídá sí. kí ló á gbé ọlọ́wọ́ mọ́tò mọ́tò ọ̀ràn. ẹ tún ra wò ó bí òun kẹ̀sìn fún sí ìgbà tí wàhálà ṣẹlẹ̀ sáwọn kan bẹ́ẹ̀ tá a ń jọ àwọn òwò àwọn èso lóògùn àdéhùn sáà tóbi sọ fún àtúntò lọ sọ fún tọba ṣàdúrà báyìí báyìí báyìí báyìí báyìí ṣá ọba gbogbo tí máa jọ kó mẹ tọ́ gbàgbọ́ ọ̀nà gbàgbọ́ ọ̀là ẹ lọ́mọ sí. àwọn akọ̀kọ́ wádìí wọ́n nìkan kan ò sí máa fi gbádùn àmọ́ kò tí ẹ̀ lè wá pé ẹ sí o ẹ ò tẹ́lẹ̀.

wọ́n lọ mọ brazil ni wọ́n mọ wo nọ́mbà kan ìwọlẹ tó rí ìwọlẹ tó rí gbọ́ ìwọlẹ tó ṣe sí nìkan ọ̀daràn kan ìwọ owó yìí onítùmá ti ṣe gbogbo mẹsẹ máa ṣe yàwó yàwó ọmọ kó wọn ránṣẹ́ tó nǹkan tẹ́lẹ̀ àwọn mùsùlùmí ni o torí tó bá yẹ pé kébèrè náà fúnà kílò ọ̀daràn plus èso làásọ hmm. wọ́n wá ní òun máa ń rówó gán but for now àwọn ọmọ tó ń kọ́ sẹ́ni rówó. ẹ̀rọ pé a máa fẹ́ kéèyàn ojú bá ń gbà oríṣiríṣi ọmọ wa ọwọ́ á òun wá ń wá ẹni tí yọ̀rọ̀ òṣogun orógùn ti tẹ́lẹ̀ ọ̀ lágbára ẹni tí ọ̀gbọ̀n òṣogun táwọn fi máa rí dọ́gbù gbà. ọ̀nà ọ̀gá. so àwọn fọ́ ọ̀gá àdúrà kan wọ àtúnṣe pé táwọn bá ṣe fún ọ à lórí owó tó rí ọkọ̀ jẹ́ pé iye àwọn àlùjànnú táwọn fẹ́ lò fún abẹ́rẹ́ <laughs> wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti di káàpù wọn síbi kan táwọn fẹ́ lò fún kálukú one thousand ní ọgbà tó láti àwọn àlùjànnú ló ṣe ẹ̀rù kẹ́mẹ́rà wọ́n á sí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ owó ti lọ́ fọ́fọ́ yìí bí ká pé four hundred thousand naira ẹ dákun ẹni tó ní four hundred thousand yóò fi sòògùn àti dúpọ̀ àwọn èèyàn tí wọn kúkọ́ kúkú lọ mú ṣọ́ọ̀bù sọ́jà wà tó kọlọmọ fẹ́ wà wá láti dìgá wa kọlọmọ bá balibarika sí ó ti jẹ́ pé provision store ni ó sì ní lẹ́bàá sùkúù táwọn ọmọ káwọn èèyàn máa ra búrẹ́dì ra gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí ò lórí aláàkókò lórí torí di eléyìí ẹ mẹ́jẹ ajẹ́ kí pípẹ́ sáréjì kí pẹ́ kó tó dọ́dọ̀ wá kó mú wa lọ sídìí mímọ owó gbọ́nà ṣiṣẹ́ lọ́kọ̀ọ́. فإن ما عند الله لا ينال إلا بطاعته. torí pé gbogbo ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run èèyàn ò lè èyàn ò lè rí tí bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá gbà gbọ̀nà títẹ lọ. ẹnìkan á ní ẹ̀dàkùn àdìsí yóò yí òun níbi parí yìí o pé tí bẹ lọ́dọ̀ ọlọ́ èyàn ò lè rí gbà gbọ̀nà títẹ lọ. tí àwọn tí wọ́n sóògùn ohun tí wọ́n á rówó yìí pọ̀ tí wọ́n náà rí gbà bí wọ́n rí gbà wọ́n rí gbà ṣùgbọ́n rí bú làwọn rí gbà orí ibu wọn rí gbà lẹ́yìn náà wọn ìpín gbà tí wọ́n bá sóògùn owó yẹn tán ọ̀pọ̀lọpọ̀ nù wọn lẹ́yìn náà tí gbogbo ẹni ah maybe upon all hundred yóò jẹ fẹ́ nìkan inú àwọn tí yóò jẹ fún ẹlòmíì lè ya wèrè ẹlòmíì ó sì lè wà láàrin kọgbádùn ọgbádùn jẹgbẹjẹ súnmọ́ lẹbù ọyàwèrè ẹlòmíì ibi títí ti ń sẹnu ni ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n á rí tó jẹ́ pé nìkan wọ́n máa fi òun náà òun lọ sògùn yóò àwọn olùdílé tó ẹni tó wá sògùn owó àkọlẹ̀ ti jẹ́ ike yóò lówó àmọ́ owó orí bù tó owó orí bù tó ọba wá ní ọ̀nà kó ọ̀nà lọ́kà fúnra rẹ̀ torí délé ká payọ̀ lọ ká sọ̀ra ká má wo gbọ́nà tí ọ̀dà tó. ẹlẹ́kẹta nínú ọ̀nà tí wàhíì máa fi wá bá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam oná ní kí màlẹ́kọ̀ wá láwòrán èèyàn kọ́ máa bá nàbẹ́ sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ títí tí n ti bá sọ tó fi yá nàbẹ́ sallallahu alayhi wa sallam tí màlẹ́kà bá ti wá báyìí àwọn tàbí nà máa rí nígbà tí màlẹ́kà bá wá láwòrán èèyàn àwọn tàbí nà máa rí nígbà yẹnni pé tó bá bá nàbẹ́ sallallahu alayhi wa sallam níbi táwọn tàbí wà gẹ́gẹ́ bíi malaika jibril alayhi salam ti wá nínú hadith ti gbogbo wa ti hadithu jibril alayhi hadithu jibril níbi tó ti bẹ̀rẹ̀ nípa islam tó ti bẹ̀rẹ̀ nípa iman tó al dáadáa ó wá nínú hadith ipe ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí bá wá Alika Yahya alikẹ̀lẹ́bí ọ̀kan náà tàbí àwòrán na ìyẹ̀mọ̀lẹ́ka fi wá lọ́pọ̀lọpọ̀ gbà. tẹ́lẹ̀ wa túmọ̀ sí pé àwọn náà wọ́n ti rí ni wọ́n rí láwòrán ẹ̀yà. ṣùgbọ́n láwòrán bá ti ṣe dá pàápàá i wa ti orí ṣẹ̀tọ́n àwọn òbílà àwọn ẹlòmíín sanra àwọn jẹ́ wọ́n ti gbàgbé ti ayédè lórí rọ́ yóò lọ sàlùwàlá yóò wá dúkú kalẹ̀ kò ní sùn yóò máa fàfà pupa kan yóò máa pupa àlùjẹ̀mí yóò lò fẹ́ bá màlẹ́kà Mikaílù sọ̀rọ̀ ìwọ gẹ́gẹ́ bíi tààyè who are you. tòun náà ló ti ti jẹ́ pé ẹni tó náà bọ̀ bá sì lọ́nà kó máa dúpẹ́ fọ́lọ́ torí tó bá sì ìwọ náà lọ́nà ni ó kú nímọ̀ ó nímọ̀ bí wọ́n àwọn ẹlòmíín náà ti ṣe wèrè káyé ojoojúmọ́ wọ́n tẹ́ra wọn jẹ tó ṣùgbọ́n tí wọ́n mọ̀ nípa wọn sí náà nítorí kí àkọọ́lẹ̀ ọlọ́run ọba tọkọ kó lè ike náà wọ́n wọ̀ àdúgbò fọlọ́ tó ṣe àwa lọ́nà. ìgbésẹ̀lẹ̀ kẹrin ní kí kí wáyé ọmọ wa bá nàbí sọ̀rọ̀ láàrin àdùsẹ́lẹ̀ yóò mọ̀ wá tún gẹ́gẹ́ bí òun agogo yóò bí òun agogo. eléyìí ló sòrò jù fún anabi tí wáyé bá wọn wa tí ń ró bí agogo yàn anabi wọn máa làágùn ní ọjọ́ tó tutù mú gidigidi ní wọn máa kọ́dà wáyé wa bá nàbí sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sẹ́lẹ̀ nígbà kárí lóhùn agogo báyìí nígbà tí ìtàn rẹ̀ ti ń bẹ lórí ìtàn Zayd ibn Thabit radiyallahu anhu. ìtàn nàbí sọ̀rọ̀ wá sẹ́lẹ̀ wá wúwo lórí ìtàn Zaydu bí ìgbà tí yóò rún ìtàn Zaydu wómúwómú. pẹ̀lú ìlú sọ̀rọ̀ jù fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ẹlẹ́karùn-ún òun náà ni tí anabi sallallahu alayhi wa sallam ó rí màláìkà lórí àwòrán bọ́lá ọba ti ti dá gangan kọ́ wá jíjẹ ọlọ́run ọba tó náà ọba fi ránṣẹ́ sí eléyìí ọ̀sẹ̀lẹ̀ dáná sallallahu alayhi wa sallam ní ọdún mẹ́tàlélógún tó fi ọlọ́run àfi lẹ́ẹ̀mejì péré. anabi gan orí màlẹ́kà yìí lórí àwòrán bọ́lọ̀ ti ṣe dá àfilẹ̀ méjì péré. ní àná náà bá ń sọ fún wa nínú Suratul Najm wọlé pípé walaqad walaqad ra'ahu nazlatan ukhra 'inda sidratil muntaha ẹ̀kejì nù. ma kadhaba al-fu'adu ma ra'a. ọkàn anabi sallallahu alaihi wasallam kò pé nítorí nírọ́ yẹn pé rírí tó kọ́ ní màlẹ́kà Jibril alayhi salam ọkàn rẹ̀ pé rọ́ torí pé rírí àkókò tí rí lórí àwòrán máa ti òun náà ni wíwá kejì tí tọ́nà ti tọ́nà ti wíwá tọ́wá kejì tọ́nà wá onírírí àkọ́kọ́ sáà bisimilá àtúnlá ní mẹlẹ́kà dìbò lórí àwòrán bọ́lá ti ṣe dá pẹ̀lú àwọn ẹ̀yẹ tí mẹlẹ́kà tó bo gbogbo mẹlẹ́kà kan ó bo gbogbo ọ̀kan ó bo ọ̀kan ni pé ó lè rí nǹkan kan má mẹlẹ́kà lọ ṣe náà alẹ́ nìkan á kó ọba ẹ̀ mélòó jà seventeen jà tó ti dọ́gbọ́n òkè àmà. pé òun òun bá seventeen jà ẹ̀yin ẹ̀yin amáka àyókù ẹ méjì jà tẹ̀gbọ́n kẹfẹ́ rí òpè torí di eléyìí báyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni níbi sidratul muntaha lẹ́bàá ibi tí àgọ́ bá wà nígbà tó náà gbé ànábìsọ̀lá àti sẹ́nà lọ sí sánà. anabi sallallahu alaihi wasallam tó ń rí màlẹ́kà jibril lẹ́ẹ̀kejì lórí àwòrán bọ́lá ṣe dá. tọ́ ilé ìjẹ́ òṣìṣẹ́ jẹ́ mẹ́rin. akọ́kọ́ nínú àwọn olùmọ̀ bákan náà oríṣi kẹfà òun náà ni iṣẹ́ tó náà bá tó fi ránṣẹ́ sànàbí sallallahu alaihi wasallam nígbà sànàbí bẹ̀ lókè àwọn sánà nígbà tí wọ́n gbé wá sí sánà iṣẹ́ tó náà bá tó fi sànàbí sallallahu alaihi ní sánà ìyẹn ọ̀rọ̀ nípa ọ̀sọ̀lẹ̀ ọ̀sọ̀lẹ̀ ìjọ ní ká máa ṣe lójoojúmọ́ yìí sọ́mọ̀ lọ́lọ́ ti fún anabi Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ làwọn olùmọ̀ àti sọ pé ọ̀rọ̀ nípa ọ̀sọ̀lẹ̀ wọ́n yàtọ̀ sí ọ̀rọ̀ nípa gbogbo nǹkan yòókù nínú Islam nítorí pé wọn ò fi fún anabi sallallahu alaihi wasallam àfi ní sámà ẹ wá wo báwọn mùsùlùmí ti kà á fún ṣé wọ́n kà á fún àwọn òbí òun náà nìkan lọ́fẹ̀ẹ́ kù lámì dáàbì dáyọ̀mà ní mùsùlùmí máa ń ṣe illa man rahimallah. bọ́lá tó bá ti kó o ṣe sọ láti gbogbogbò àwọn yóò tún máa wọ pé ìwà lẹ́sìn. àwọn olùdílé ìwà lẹ́sìn kì í ṣe sọlá àlìjẹ́nà olówó àwọ̀ nígbà bá kú tí èsì sọlá o sì níwà ìwò àti sọpá kọ̀kọ́ wà òun náà ní kò sin lọ gbogbo ẹni tí kìí bá ti sin lọ gbogbo sọba níwà kí là ń pè òfò torí ẹ ẹni nígbà tó béèrè ọlọ́láwọ́ ó ti dáadáa ó ti kíni ó ti kíni kílẹ̀ rẹ̀ wọ́n ní ó ti gbà láyé tóbi náà làwọn èèyàn yìí ò ní ìpele ìwà ẹni tí o bá ti lẹ́sìn kò ní wà. tọ́ sọ́nà wọn ti fáwọn ìṣòro lọ́wọ́ àríwá àríwá ní sọ́lẹ́ à bí wọ́n bá jọ́ka nínú ẹni tí mójútó owó oríire o tọ́ bá ti nínú ẹni tí tọ́ tètè yíwà padà kó tó di ipe ikú bẹ́ẹ̀ wọ́n lọ́nà bá ti bá anabi musa ọmọ imran sọ̀rọ̀ torí ẹ̀ láti pé musa ní kíni kẹlíìmù lọ ẹni tó lọ́nà bá bá sọ̀rọ̀ tààrà láti fi mà kò sí tó lọ́nà fún anabi kan tó fi jẹ́ ní gíga àfi kọjá kó lọ́nà fún anabi sallallahu alaihi wasallam lè tó tún dáa jùlọ. anabi sallallahu alaihi wasallam òun náà òun náà bọ́ lọ́nà bá sọ̀rọ̀ òun náà bọ́ lọ́nà bá sọ̀rọ̀ ẹsì ti mà bí bàtọ́nà ọba bá nàbí musa sọ̀rọ̀ àárín inú alukur'ani wa kallama Allahu musa taklima ya musa inni istafaytuka bi risalati wa bi kalami ìrẹ musa mọ yàtọ̀tọ̀ pẹ̀lú sẹ́tì mo fi ránṣẹ́ sí ọ tí mo ṣe ọ lójijì sẹ́ ọ̀rọ̀ mi tí mo sì tún bọ́ sọ tààràtà. torí de eléyìí anabi musa aleyhi salam ipò yìí ọ̀nbẹ fún ó sì fẹsẹ̀ rìn lẹ̀ fanabi sallallahu alayhi wa sallam nínú hadithi al-isra nínú hadithi al-isra ọlọ́mùbá anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ní tààràtà á ipò ńlá lọ́lọ́run sí fanabi wa muhammed sallallahu alayhi wa sallam ipò yìí kàtí bó ti lérò lọ ṣùgbọ́n kò sọ̀dọ̀ lọ ipò yìí ọlọ́run ti fẹ́ lómi nínú àwọn ẹ̀dá rẹ̀ kò sì sọ́dọ̀ ọmọ ọlọ́ ipò tọ́lọ̀ sí fún anabi Muhammad sallallahu alaihi wa sallam ọ̀gá tí gbogbo téèyàn lérò lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sọ di mẹ́ta lọ́kàn lọ bó wàá lẹ́nìkan ṣe dọ́lọ́ bó ló ṣe dọ́mọ lọ bó ló ṣe di mẹ́ta lọ́kàn lọ àdúpẹ́ tọ́lọ̀ ń ṣe wa lọ́nà. àdúpẹ́ tí ọ̀dà gbogbo àwọn pépà rú máa lójú àdúpẹ́ tọ́lọ̀ gbogbo ẹ̀ ló clear so eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí wàhálà yìí máa fi wá bá nàbí sọ̀rọ̀ bá àríwá náà ìyẹn ni pé eléyìí kún eléyìí eléyìí kún eléyìí eléyìí kún eléyìí lórí tìrìtìrìtìrìtì làkùrá dá àkùrá. sọ bákan náà ẹlẹ apá kan nínú àwọn olùmọ̀ àwọn tó ní omi ìwà o omi ìwà ni tó náà ń ń sọ̀rọ̀ min wara'i hijab nígbà tí gàgà ń bẹ láàrin rẹ̀ sọ́lọ̀ ìbánisọ̀rọ̀ ní tààràtà kò túmọ̀ sí pa rí ẹni tí ń báni sọ̀rọ̀ léèyàn séèyàn kátó séèyàn àmàbẹ́ àbá àmàbẹ́ gbàdé bẹ́ẹ̀ nulẹ̀ wa aleykum salam ẹ̀ ti ríra yín ẹ̀ ti jọ sọ̀rọ̀ àná àwọn ẹnu tòní àmúra lọ́nà ni wọ́n á sọ pé kò sí bá a ti lè bára wa sọ̀rọ̀ láì ríra wa ajẹ́ kó rírì òpé nù. tẹ̀lọ̀ péyàn séyàn á máa bára wa sọ̀rọ̀ láì ríra wa wà wà ní sàdúlù àlẹ́dẹ́lì kan mìíràn tẹlifóònù ètò tó tọ́ka sí jù ní tẹlifóònù òrì ọmọ báyọ̀ sọ̀rọ̀ ní ìsìn onítọ̀n bẹ́ẹ̀ mẹ́kà ìwọ́n ti bẹ́ẹ̀ nàìjíríà asalaamu alaykum maaleykum salaam kìí báwo ni wọ́n ẹ àwọn àti kìí xaalu. báwo ni wọ́n múra ẹ sì ń gbọ́n lónìí tó yẹ kó gbé ní wàlúwàá ìgbà ní dàmílà ìjọba kan lọ́wọ́. bàtọ́lá kò fi rí ọ. sẹ́wọ̀n èèyàn sọrọ bá èèyàn sọ̀rọ̀ láì rírí èèyàn nu. tòkàtì wa pọ́ lọ séèyàn. torí ẹ̀ ọlọ́run bá nàbì Musa sọ̀rọ̀ kò túmọ̀ sí pé Musa ọ̀tọ̀ lè léyìn. ṣùgbọ́n bá sọ̀rọ̀ ọ̀gọ̀ bá sọ̀rọ̀ ń tààràtà ọlọ́run rí kálukú àbí ó tún rí inú wọn. torí àwọn ẹ̀sà nínú ẹ̀sà fún ọ wà sáyé ibi táwọn ẹbí musa ti máa bọ́ lọ sọ̀rọ̀ ànábì musa wá ti sẹ́fọ́ pé ọlọ́run sọ báyìí báyìí báyìí báyìí wọ́n jọ wà ń bẹ̀ ni o. ṣé wọ́n ń bá wọn sọ̀rọ̀ níbi táwọn míì wà ṣé dandan ni kí wọ́n gbọ́ náà ètè dandan ètè dandan àwọn ò ní àánú o tó bá kọ́ wọ́n máa fi ń bọ́ àbójú ojú wọn fi ń bọ́ sọ̀rọ̀ làwọn ò fi gbọ́ láì. ọ̀rọ̀ náà wọ́n máa bọ̀ sọ kí ó ti dandan káwọn gbọ́ wọ́n ti lo yáàbò léèyàn séèyàn ó sì máa rẹ́rìn kìkìnì pọ̀ lẹ́rìn ọ̀rẹ́ wa já bọ̀ ọkọ̀ kúsẹ́kú ló ti ká kí ló gba kọ́ọ̀lù àwọn náà ti dúró lẹ́gbẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, subhanallah tó èèyàn ó ní ẹ̀yìn si ti dàbí ẹ̀yìn yẹ̀ òun fún màtún pọ̀. àìsàn wa ni apá kan ní sísọ mọ̀ ń gbọ́ kò gbọ́ mi ọlọ́run ti gbọ́ láti òkè musa kó wọn lọ àwọn adúló wọn retí á rí bí musa ti gba ọ̀rọ̀ wa gan máa dé wọ́n ti pápá pamọ́ tó a ti tọ̀ ntọ́lọ́sọ tọ́lọ́sọ dúró lọ́tọ́ we are all here together àgbọ̀ kankan dúró lọ́sọ. ọlọ́run sọ bẹ́ẹ̀ ni à òkèlá nọ́ọ̀mìnà lẹ́gà àti nàrọ̀ wá àjà torí ó tẹ̀ tó wá tó gẹ́ báyìí gbogbo tó ń sọ àlè gbàgbọ́ máa á tẹ̀ fẹ́ rì ká mọ̀ pé ẹ̀ zip. ọlọ́run ti ń báyọ̀ sọ̀rọ̀ téèyàn gbọ́ ẹni tó gbọ́ gbọ́ sẹ́ni tó gbọ́ títí sẹ́fẹ́ yìí lẹ́yìn ẹsẹ̀ kí ni ẹ̀yìn tó kí wọ́n á ní pẹ́yìn náà gbọ́dọ̀ gbọ́ tààràtà kí ni pẹ́yìn náà gbọ́dọ̀ gbọ́ tààràtà di eléyìí apá kan nínú àwọn anabi muhammed. sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ní tààràtà gàgà kọlọ ọba sọrọ ní tààràtà eleyi o gàgà eléyìí ó jẹ́ ọ̀rọ̀ tí apá kan nínú àwọn sọ àwọn ẹni tí pé ìgbà tí ọba mú anabi sallallahu alaihi wa tó mú àjò lọ sí sánà anabi àwọn ìjọ sọpọ rọlọ àwọn náà sọpọ lọ ń bá sọ̀rọ̀ ní tààràtà láì jẹ́ pé gàgà ń bẹ láàrin rẹ̀ sọlọ. ìwé àti gbogbo àwọn sábẹ sọ òní pé ànábì ọrọ lọ kò rí ọ lọ. nùrún àna ọ̀rọ̀ ìmọ́lẹ̀ báwo mo ṣe lè rí torí pé tọ́lọ́ bá bá sí ìmọ́lẹ̀ ojú rẹ̀ tó bá kankan. ìmọ̀lẹ̀ yẹn yóò máa jó gbogbo tó bá di ara rẹ̀ ni. tó ń torí di eléyìí báyìí anabi sallallahu alaihi kọ̀rọ̀ lọ eléyìí ni tí gbogbo àwọn tàbí sọ. ìgbọ́lódò àwọn kan àwọn sọ pé anabi rọlọ̀ nígbà tó lọ́wọ́ bá gbé lọ sí sẹ́mà wọ́n á tú àyà suratul rita wíkẹ́ ń tọ́ka ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى kótó ti rí nídàkejì o ìwọ wá nígbà àkọ́kọ́ tó rọ́lọ̀ àwọn tá a túmọ̀ rẹ̀ pé rírí tó rọ́lọ̀ nù ìgbà nígbà àkọ́kọ́ rọ́lọ̀ torí àyà yẹn tọ́ka sí rọ́lọ̀ níta àyà yẹn tọ́ka wa orí Jibril alayhi torí de eléyìí báyìí ìgbàgbọ́ tiwọn onífànàbì kò rọ́lọ̀ ní tààràtà ànábì kò rọ́lọ̀ ní tààràtà ṣùgbọ́n ó rí màlẹ́kà Jibril lórí pàápàá bọ́lọ̀ ọba ti ṣe dà ṣé àìrọ́lọ̀ ọba ní tààràtà ó dín nǹkan kan kù nínú ọlá àtàgbéga àti iyì ànábì sallallahu alaihi àbí ó kò dín nǹkan kan kù nítorí pé kìí ṣe mẹ́jẹ̀mú jíjẹ́ òjíṣẹ́ ọlọ́run ìníkéyìn lọ kìí ànábì lọ tó kò sì sẹ́nì kankan nínú gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ rẹ tó rọ́lọ̀ rí bá ànábì Musa ti ṣe tọrọ ẹ̀sìn máa ti ṣe sọ pé ò lè rí mi tànàbì Musa ti sọ pé àwọn fẹ́ rí ọ sẹ́mi pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ gan àwọn náà sọ pé àwọn fẹ́ lọ tó so òun náà ekwo mfe fẹ́ rọ́nà sọ ọlọ́run sì ni kó wo àpáta tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá dúró tí ò mira ajẹ́ ipe ìwọ náà ń wàá lè rí mi nígbà tó lọ́wọ́ bá wa tó fi ra rẹ̀ tó fi hàn àpáta àpáta fọ́ wa nu wípé ìmọ̀lẹ̀ wọn pé sọ ọ̀rọ̀ ó ní ìmọ̀lẹ̀ ń bẹ lójú báwo ló ń ṣe lè rọ́ ìyẹn ni kí láyé ń bí kò lè ṣeéṣe ṣùgbọ́n lọ́la alqiyama àwọn olùgbàgbọ́ òdodo rọ̀ lọ. wujuhun yawma'idhin nadhira ila rabbiha nadhira àwọn ojú kò tutù lọ́jọ́ gbẹ̀ndà alqiyama ní tututu tìkẹ́ olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n máa wò kọ́lọ̀ wọn bó ṣe wá lọ́kàn nínú wa. tó ìgbàdàn lọ sọ pé kalla innahum 'an rabbihim yawma'idhin lamahjubun ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń wí o àní jẹ́ kí wọ́n rí ọlọ́run á di wọn lójú láti rọ́lọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ó túmọ̀ sí pé àwọn kan ń bẹ tó ṣe pé wọn ò ní dí àwọn lójú láti rọ́lọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ọlọ́run kò ṣètò wa bẹ́ẹ̀. bákan náà a rí pé ọlọ́run bá sọ pé lilladhina ahsanul husna wa ziyada gbogbo àwọn tó ṣe dáadáa á san lẹ́san tó dáa ju àlékún yẹn anabi sallallahu alaihi wasallam túmọ̀ rẹ̀ sí rírí ojú ọlọ́run ọba wa lọ́fà ló fi jẹ́ pé tọ́mọ àlìjánà bá wà àlìjánà tọ́mọ kó kẹ́ fún wọn tọ́mọ kó gẹ̀ fún wọn ọlọ́run bó tún wá pé òun fẹ́ fún wọn ní tó tún dáa ju ètò wà nù rẹ̀ lọ wọ́n mọ̀ wọ́n pé ah, kí ló tún dáa ju ah, adúrú kẹ́yì tó tọ́lọ́run bá wá fi ojú rẹ̀ hàn wọ́n wọ́n á rí i pé ah, àsọmọ ni gbogbo kẹta àwọn tún wà nù rẹ̀ subhanallah ojú ọlọ́run ọba ti wà nù yàtọ̀ sójú àwọn èèyàn lásán tí wọ́n fẹ́ wò ojú àwọn ẹni tó wò tí ò yọ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó ẹlòmíì wọn fẹ́ wojú president mi gbogbo wọn ti wá lura wọn wọn ti ń para wọn ní stadium wọn tẹ lómi wọn tẹ mọ́lẹ̀ ó ti fẹ́ kú èyí tí ò kú ó ti pé ń dún lábẹ́ àwọn èèyàn fẹ́ dákun ẹ̀ sàánú òun wàláì tó bá yẹ kó lọ lónìí kó lọ bẹ̀ wọn ò ní lọ so ńgbà tí wọn arójú ẹni tẹ́fẹ́ rí wọn rí tó tún fajú ro. àlè ní sísá bọ̀ wò nánu àwọn tó yẹ kó tó jẹ́ pé rẹ́rìn mú sẹ́ pé yẹ́s àti ẹ̀sọ̀fò ìyàtọ̀ jẹ́ wá kò burú tọ́jà kókò bókò bẹ́ẹ̀ lómi lẹ́yìn pé yẹ́s ojú tó tiẹ̀ rí inú tiẹ̀ dùn tó èèyàn nu àmójú ọlọ́run bá ti wá subhanallah ọ̀gá púpọ̀ torí ẹ̀ àdúgbò fọlọ́sọlọ́ ti wá mùsùlùmí eléyìí jẹ́ ọ̀nà tí wàhíì máa ń gbà wá bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn rẹ̀ Ibn Qayyim wọn lọ́rọ̀ nípa ìkọlà ìkọlà dáná bí sọlọ́lá àdìsẹ́là tó àkọlà dídábẹ́ anábì sọlọ́lá àdìsẹ́là wọ́n dábẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ ipe látòrí anábì Ibrahim àríyìn sẹ́lá ẹni sọ́nà dídábẹ́ ti bẹ̀rẹ̀. Ah, a àmàdúpẹ́tọ́ lọ sí wa mùsùlùmí àdúpẹ́tọ́ lọ sí wa lọ́gùn àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn ọ̀gbun wà nù àwọn ọ̀pin tó ti pé adọ̀dọ̀ abẹ́ wọn gbé ká tó ti tí lẹ́ni tí ń gbá dọ̀dọ̀ ká ó ti tọ̀ títọ̀ ọ̀sán nínú àdọ̀dọ̀ rẹ̀ fáwọn lẹ́la ẹ̀yin náà sọ pé atọ́nidọ́ ni ìtọ̀ àdọ̀dọ̀ ìyẹn tó bó fi ẹni tá dọ̀dọ̀ ń bẹ ní abẹ́ rẹ̀ kò sí bó ṣe lè tọ̀ títọ̀ ọ̀sán bẹ́ẹ̀ ìtọ̀ ọmọ sẹ́kù ibìkan back to sender back to sender wọ́n mọ̀ gbọ́ bẹ́ẹ̀. sọ̀tùmọ́ alhamdulilayi kada bẹ́ẹ̀ ìlànà ni sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam oríṣi ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ nípa ti dábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ onígbó wọn bí lẹ́ni tó ti dábẹ́ tí wọ́n ti dábẹ́ fún wa kó tó di fún wa bì ilé ìjọrọ̀ àkọ́kọ́ ẹ̀sìn ike lọ́pọ̀ lẹ́nu àwọn èèyàn pa pẹ́yà pẹ́yà ìpẹ́yà ti gbọ́ tó lọ́pọ̀ jù fún àwọn ẹ̀ka ah, ànábì jẹ́ fún wa bí fún wa bí kọ́ làkú látọ̀rọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ̀rẹ̀ tó bá wa bì ẹni tí ìsàn nàbì sọlá àtẹnà ẹmọ iye ọmọ wọn bí wọn ti dábẹ́ fún wa ìrẹ àdúgbò fọlọ lágbọn pé àníṣẹṣẹ máa wó lóla ìtumọ̀ ọmọdé ẹ bá bí wọn ti dábẹ́ fún wa kì í ṣe bábà mi ọmọ nù o jẹ́ wàá pé kíní kan ah, ọmọ yìí gbọ́dọ̀ jẹ́ kíni abàmì kíni so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn bí tí wọn ti jẹ́ ànẹ́bí tí wọn jẹ́ kankan wọn bí wọn ti dábẹ́ fún wa tó pé wọn á dá lẹ́bàá nàbì sallallahu alaihi wasallam wá kò jẹ́ nǹkan fẹ́ṣà torí ẹ̀ eléyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn ìgbàwọ̀ ọ̀rọ̀ tó mú wá ike má ṣe fi pé wọ́n ti dábẹ́ fún gbogbo àwọn ìgbàwọ̀ ọ̀rọ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n fẹsẹ̀ rinlẹ̀ a sì mà ike tó gbàwọ̀ ọ̀rọ̀ bá fẹsẹ̀ rinlẹ̀ a lè rẹ́rìí mú bẹ́ẹ̀. tẹ́lẹ̀ wá bímọ ní ìsìn tẹ́lẹ̀ fi ọmọ yún ẹni pé wọ́n ti dábẹ́ fún wọ́n ti dábẹ́ fún sàdékò àdúgbò fọlọ. sọmọtò ti dábẹ́ fún à ń bùkátà láti tún gbé ọ̀bẹ gba orí abẹ́ rẹ̀ pítọ̀ ká demonstrate no a ní di demonstration wọ́n ti dábẹ́ fún wọ́n ti dábẹ́ fún parí. wọ́n dábẹ́ fún ṣùgbọ́n ìyá wọn tí wọ́n gé ó ṣe déédéé dájí orí abẹ́ rẹ̀ lọ́kùnrin ìdájí awọ tó bo òkè ìbẹ̀rẹ̀ abẹ́ rẹ̀ ságbọn wájú ó nìkan lọ́wọ́ àgègè awò tó bá tó dájí Ibn Qayyim rahimahullah ó ní tó bá tó dájí khalas láti dábẹ́ fún un. torí pé àníṣó kẹ́díìrún jìtẹ̀. torí sáà níbi ọ̀sán bọ́lá àti sọ́nà tó máa ní àtúlù wọ́n túlù tó kẹ́dí pé túlù túlù tó ti pọ̀ dákanu mẹ́ta pọ̀ adékè dàjì ńkọ́ ọ̀pọ̀ gan-an. wọ́n ti bá wa àbí pẹ̀lú gé ti gé kò ní ìdí ká tó lọ bá adábẹ́ wọ́n nítorí pé sábẹ́ rẹ̀ bá le ọwọ́ ìdajì tó bo ìbẹ̀rẹ̀ abẹ́rẹ́ yín o tún sátẹ́yìn tó alhamdulilayi tí máa ti ń tọ̀ kò sáwọ̀ kan tí yóò tún máa kó tọ̀ sára alhamdulilayi ilé ẹ̀jẹ̀ kò tún ṣe jẹ́ àmọ́ tó bá ti ń tí wọ́n ti gé kí wọ́n tó bi wọ́n bá kéré sí ìdajì yẹn á bá dá abẹ́ kò tún ṣe tọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ kejì. onígbé anabi muhammad sallallahu alaihi wa sallam malayika ló dábẹ́ fún ní ìjọ wa malayika wá bá ní ọ̀dọ̀ halima tó sàdíyà tí ń sáájú rẹ̀ kíkẹ́ jọ́nà ni wọ́n bá dábẹ́ wọ́n wí òṣèré wọn mẹ́rin wá fún lọ sallallahu Alaihi wa sallam keje nítorí pé ọba dábẹ́ olóṣìṣọ́ ní Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí òun náà ìgbà ọ̀rọ̀ tó mú wa kò tún fẹsẹ̀ nílẹ̀ ìgbà ọ̀rọ̀ tó mú wa kò fẹsẹ̀ nílẹ̀ alọ́kùn làhán àyìnbá bá àwọn ti dábẹ́ fún kì í tẹ̀lé kí wọ́n dábẹ́ fún kí tọ́jú ni kí wọ́n dábẹ́ fún sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé àwọn náà gbọ́dọ̀ nípa adábẹ́ ọ àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́kùnrin kádábẹ́ ẹjọ́ bá gbé mi sékìlì fún adábẹ́ fún òwúrú kọ́dábẹ́ fúnra rẹ̀ tó bá yẹ pé ó lè ṣàfaradà rẹ̀ ó sì wádìí kí ni wọ́n máa gé ó gé tó bá lè gé fúnra rẹ̀ lọ́jà jù tí ọba wa lè dá sí i kí àwọn olè ọba dábẹ́. ǹjẹ́ wá tán ẹ̀yìn tó ti dàgbà gbàtí wò lè dábẹ́ fúnra rẹ̀ tí àwọn olè náà sì lè bọ́ dábẹ́ kọ́ ọ̀nàgbó operation lọ́sítù kan bọ́ dábẹ́ tó bá ti dàgbà débi kó ti bàlágà òbúrú máa ń gbé kábà wọn lọ sí ìdílé fáwọn yìí ilé ìjẹun ti ṣe jẹ mẹ́rin bẹ́ẹ̀ làwọn obìnrin báwọn náà dábẹ́ oúnjẹ nu tí islam mú wa ṣùgbọ́n dídábẹ́ ìtẹ́sí islam mú wa fáwọn obìnrin òun náà ni wípé albidr àyè ibi tí ó wà lókè abẹ́ wọn tó jẹ́ pé islam ní kí wọ́n dín kínkínní kúrò ń bẹ̀ báyìí. tí wọ́n bá gé kúrò níbẹ̀ wọ́n gé òdiwọ̀n tí wọ́n gé gan wọ́n gé lọ́nà tẹ́sẹ̀ fún òní jáde tó láti fi normalize wíwá ọkùnrin obìnrin torí tí wọ́n bá gé kún kí nìyẹn kó mbẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà mi wọ́n máa ń sọ obìnrin dẹni tí wọ́n máa lé ọkùnrin ká yọ sọ obìnrin dẹni tí wọ́n sà máa ọkùnrin o ilé ìtumọ̀ nǹkan yọ dáwò ẹ̀rù ti ń dáwò lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ báyìí. so Islam ó fẹ́ kí gbogbo nǹkan wà ní normal. wọn ò sì gbọdọ̀ gé láti tán lórí tó máa gé láti tán tí ìgbà tán ti pa obìnrin sáyé nù. torí tó máa gé ọwọ́ kékeré yẹn kínkín yẹn tó máa gé tó máa gé òun láti kalẹ̀. yóò nù kọjá pé lọ́jọ́ iwájú gbà tó bá lọ́kọ tọkọ rẹ̀ máa ń bá a lò ọkọ ni mọ̀ pé òun bẹ́ nìkan lò ìyàwó ní ní fílìn kankan máa ń jẹ Islam ò sì fara mọ́. ọ̀wọ́ gbogbo iwájú abẹ́ rẹ̀ dànù Islam ò fara mọ́. torí ẹ̀ ti jẹ́ pé ń takò òun náà onáà ní dídábẹ́ ìtọ́gba kí wọ́n pa gbogbo abẹ́ dànù gbogbo awọ abẹ́ tí ń bẹ lóde wọ́n pa dànù abẹ́ rẹ̀ wà dàgẹ́ bí ìwò lásán tí ò sáwọ́ tó bò eléyà ni wọ́n pè ní khidānun fir'awnī dídábẹ́ tàwọn fàráìnà ìtàn sí ní Egypt Sudan Chad àtàgbàǹkà ní Nàìjíríà bíi àwọn ètò ìṣèṣin kankan yẹn àwọn náà bẹ̀rẹ̀ sí máa ṣe wẹ̀.

lọ́nà tó wọn fi lè jáde rọrùn inú fi jẹ́ pé majority ọmọ ẹgbẹ́ ọmọ bí operation operation náà Islam kan dàkú ọwọ́ àyè kínkínní tó bá kú ni wọ́n gé láti ìsàlẹ̀ Islam dàkú kátó wá fún wọn pa gbogbo abẹ́ dànù torí ẹ̀rọ gbégbé gbégbé ẹ̀rọ ti lọ Islam níbi àwọn sọ pé Islam ní kó bìnrin ọ̀dá bẹ́ẹ̀ àwọn ìbò ti náà dá sóyìnbó wà là ń tẹ̀lé sóyìnbó là ń nẹ́bí wà ní rubbish nonsense. ẹ̀yin lẹ ka wọn kún kọ jámọ kankan táwọn sọrọ ẹsìn ìbísà ti lè kankan lọ́dọ̀ yín náà ní pé wọn produce nǹkan tẹ́ yóò produce tòṣùwọ́n tá a máa sọ̀rọ̀ ẹsìn ọlọ́dọ̀ mọ ìta fún wọn tò sí lọ́nà sẹ́ni kò tẹ̀ nímọ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òfin islam wa sàlàyé nǹkan kan wọn lọ fi hàn paul hàn ike rí sí ọkọ tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹmẹ òfin ọlọrin yẹn. ẹ wá ní lọ́sibítù ńgbà tẹ́ bímọ bìnrin gbogbo bí tẹ́ ẹ lọ sẹ́ni tí ó ń dábẹ́ fóbìnrin bẹ́ẹ̀ ni ṣé bá àwọn fèrè làwọn fèrè làwọn atẹ́gùn tó bá fẹ́ sínú fèrè ló máa ń mú jáde fèrè òyìnbó làwọn láfíríkà ń bì mìjọ́rìtì àwọn èèyàn tẹ́lẹ̀ tí ń kàwé fèrè òyìnbó ni wọ́n wọ́n ọ̀dọ́pọ̀lọ́ tí wọ́n ní wọ́n yẹn dánú tara wọn rò àjàjà tọ́ba tó lọ London rí tọ́lọ England rí yọ ọ̀nà ṣe bí wọ́n ṣe ń ṣe lọ́nà ẹ̀rí pé wọ́n sọ lóhùn ìbú ìṣẹ́ báyẹn ìbú ìṣẹ́ báyẹn ah, à nǹkan ló yìnbó màlẹ́ka tó torí ẹ̀ kó yọ Islam ọ̀gá gbogbo rọ́bìṣà náà tẹ̀ sọ tó a fi dá dúró sínú lónìí. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله جبه وتبسى الله أكبر دوريا لا مطوة لي حديث عبد الله بن عمر رضي الله عنهما ليس إمام البخاري رحمه الله تعالى بجد وفي أقان بمن قوة سكي نيجا سما بيرنا إذا سما باركوع إذا سما بوري سكي لا تروكوع àti ìgbà tí wọn bá gbórí sókè láti kíráka ẹlẹ́kẹta lẹ́yìn tí wọn bá dúró tán kíráka ẹlẹ́kẹta wọn wọn á ní ànábì sallallahu alaihi wasallam wọn kì í gbọ́wọ́ sókè níbo mi mà eléyìí làwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀lò ká gbọ́wọ́ sókè níbẹ̀rẹ̀ nígbà tá a bá rò kó nígbà tá a bá ti sẹ́mi Allahu liman hamida àti nígbà tí a bá dìde láti kíra kà kẹta lẹ́yìn tá a bá dìde dúró tán gbaná láti Allahu akbar tá a sókè eléyìí. làwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ìmọ̀ ń lò torí ọ̀rọ̀ Ibn Umar tó wà nù rẹ̀ pé ànábì yìí ti gbọ́wọ́ sókè ní gbómi yàtọ̀ sáwọn àyè. ṣùgbọ́n wá nínú hadithi Malik ibn al-Huwairi radiyallahu anhu wọ́n lànà bí sallallahu alayhi wa sallam wọ́n máa gbọ́wọ́ wọn sókè fi kulli khafdin wa raf'a. níbi gbogbo bí sáà ti ń gbórí sókè àti bí sáà ti ń gbórí lọ sílẹ̀ kí ẹsẹ̀ pé àwọn àwàtò alóní ṣe pẹ̀lú gbogbo bí sáà ti ń gbórí sókè àti bí sáà ti ń gbórí lọ sílẹ̀ yẹn pé Allahu akbar ìbẹ̀rẹ̀ ẹ̀rùn Allahu akbar rúkú sami Allahu liman hamida wà tún gbọ́wọ́ sókè Rabbana wa lakal hamdu wà tún gbọ́wọ́ sókè ìgbà tó bá forí kan gbọ́wọ́ sókè bàtà wà tún àwọn èyí àdéhùn yẹn wọn nù súnánù ànàtàyè àtàwọn tíra mi òun náà ti fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìyá apá tó wà ń bẹ̀ ni pé apá àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ sọ pé àdéhùn ṣáà àdéhùn kan ni tó yapa sáàdì ti tàwọn ẹni tó ṣe wípé àdéhùn tí wọ́n lágbára ju tiwọn lọ. àṣà òun náà ni máa kọ́ riwayata man huwa awthaqu min. ìyẹn ni pé ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó lágbára ni ṣùgbọ́n ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó lágbára jù lọ́tàkù. ìlọ́fà ló fi jẹ́ pé àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n ní àwọn àwọn kìíní àwọn olùmọ̀ gbọ́ sókè ju bíi tí ó wá nínú hadith Abdullah ibn Umar. sòtẹ́fà rẹ̀ ni ti gbọ́ sókè bẹ́ẹ̀ ti ti bẹ́ẹ̀ torí hadith Malik ibn al-Huwayrith radiyallahu anhu. Bàálẹ̀ kò sá. Alhamdulillah. ẹni náà. pé ẹni bá jẹ́ pé bóyá ó ń ṣe tó wá. Alhamdulillah. Tó wá ti jẹ́ àwa sọ pé owó tó wá ṣe ìgbé tó lù ú ṣe Owó yẹn, ta máa sọ pé bóyá kó tọrẹ ní àbí alhamdulilayi ẹni tó kọrin lówó ẹni tó ń tọ́sí tó fi lówó ẹni tó ń ta tẹ́tẹ́ bàbá kílẹ̀ ń pè bàjẹ́ lọ́wọ́ ọ̀daràn ẹni tó ṣe àgbèrè lówó babaláwo tó fi lówó so táwọn náà ń bẹ́ẹ̀ ní ẹni tí ń wá rìzìkì gbọ̀nà sísẹ́lọ̀ láṣà gbogbo wọn náà wá ìgbìkì gbọ́nà ṣiṣẹ́ lọ. tí sábà wá túbá ń kọ́ sábà túbá láṣẹ owó tí wọ́n kó jọ yún haram. torí inna Allaha idha harrama shay'an harrama thamanahu. tọ́lọ́ wọn bá bá ti nǹkan kan ní ìwọ̀ owó rẹ̀ náà kọ́ ìwọ̀ ní ọ̀jẹ̀. ṣùgbọ́n sábà túbá lódodo sábà túbá lódodo à ń bẹ kí ìjọba ṣẹ́kù lọ́wọ́ wọn nínú owó yìí kọjá tọ̀ ẹ máa túbá tán láwọn ò ṣe má à ń bẹ lọ kọjá pé tó ṣẹ́kù lọ́wọ́ wọn yẹn kọjá tọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé owó èlé ló ń kójọ ọwọ́ túbá ọ̀pọ̀ owó èlé má so owó rẹ̀ èyí tó ti kójọ síwájú yọ̀mọ̀ ẹ̀jẹ̀ tẹ̀

tó bá ti kí ní bá nàbì. ọ̀daràn dákọ̀ ànábì sọlọ́lá àríwá rẹ̀ sọ̀rọ̀ ọlọ́nàbì Muhammad àwọn sọ sọlọ́lá àríwá rẹ̀ sọ̀rọ̀ kọ́lá kó ti ṣe tọ́lù rọ̀jìm lọ́dàkọ̀ ànábì á sọ pé kí ni sọlọ́lá àríwá sọ̀rọ̀ torí pé ànábì sọ pé albakhiru man dhukirtu indahu ọlọ́nàbì sọ́lẹ̀ àrí ahun ojúlówó ahun lẹ́njọ́ dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ọ̀sàtà láti fún kí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ náà. tó bá sálámà sí wa tá a ti máa ń ké fèrè àní dáhùn á sọ pé wa alaykum ìdáhùn tàwọn tí èsì mùsùlùmí ládà lọ. náà wa alaykum sọlá wọn. kò sí. pé kò sẹ́ni tó rí òwò ànábì sallallahu alaihi wasallam rí látìgbà tí wọn yàtọ̀ sáwọn ìyàwó wọn. Nà. Ẹgbẹ́ jẹ ọmọ gbígbé. Ẹgbẹ́ wọn kì í ṣáìdù wọn. Lẹ́tọ̀ yẹ pé. A ti dáhùn lórí kó ti sùn wa. Ẹ bí ẹni tó ń mọ̀ dáhùn rẹ̀ náà. Àlékún sẹ́nà. àwọn tó jẹ kèfèrí kéde tó jẹ bíi kèfèrí kò bíi kèfèrí kèfèrí náà lọ wà náà ọ̀dọ́ jẹ́ mọ̀lẹ́bí wa. ẹ gbé báwo láti máa ṣe sí wọn títí jẹ́ pé àgbọ̀rọ̀ pé fúyẹ́ fáwọn kèfèrí yẹ́sì ọmọ sí dáadáa sí wọn lóde wọn kí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n onígbàgbà púpà onígbàwọ̀ sí wọn mọ̀ pé a ah, ẹ̀sìn rẹ̀ lọ́kọ́ bá tó yẹ wa tó ilé yẹn nìkan tí èèyàn máa ṣe ọ̀sẹ̀ yẹn ti dáadáa sí wọn lóde wọn fún ẹjẹ́ mọ̀lẹ́bí èèyàn léèyàn nígbàgbà pupa nípa ẹ̀sìn èèyàn pẹ̀lúkẹ́ lómi máa ti compromisation pẹ̀lú gbogbo nǹkan ẹ̀sìn rẹ̀ kan yóò fi ti compromisation wọn mọ̀ bú Islam wọn mọ̀ bú ànábì wọn ah, mọ̀lẹ́bí wọn láti mọ̀lẹ́bí ó fún wọn ẹ dákun ẹ ti fáìlì bẹ́tẹ̀ bá fẹ́ sí àbùkù kan tòtòrí pé ọ̀rọ̀ ẹ̀sìn ti wá pé tẹ̀síẹ̀nìkan ọkọjá tẹ̀síẹ̀nìkan lè máa pẹ̀lú àtẹ̀lù ṣé dáadáa sí máa lóde wọn pé ẹjọ́ jẹ́ fámìlì kan tó ní gbàgbà pupa náà wàá lè sọ. gbogbo tẹ̀ ń sọ ọ̀dájú ẹni bọ́ yá ẹjọ́ dájú ni kẹ́ ẹ máa béèrè náà bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ béèrè ẹ̀dá ètò bá jẹ́ realistic nìkẹ́ máa fi àmọ́ kó yá ó ti fi kọjá sí náà. Náà ṣé ó pàtàkì pé kóbìnrin ọlọ́kìjì máa? Ó àbí tó bá wù ú láti lọ. torí kó gbogbo òun yàtọ̀ sí rọ̀rì kóbìnrin òkè ńlẹ̀ rẹ̀ lọ́lọ́lá jù torí de léyìí tí ó máa lọ kírun ẹnì irun yọ gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ láti lọ. wọ́n kó kírun tó nílé ọlọ́lá jù lọ kí jimá lọ náà wọ́n tó bá tọrọ kó bẹ́ẹ̀ Islam nígbà tí máa ń lọ mọ́sálásí. Sáré kò ṣe àwọn sùn. Ẹni ó jẹ́ pé omi wá ń pè tó pé kí ni tó ti ń bẹ́ fún pé kí ni mo ṣèdá a ti. Áfíà ń wò lásìkò tá a ọ̀dà ká mu sìgá ọ̀dà ká mu gbó ṣé kò sí yé gbogbo ńlá ká ìpè pọ̀tọ́ ká mu sìgá pọ̀tọ́ ká mu gbó àwọn abáṣìkò jẹ́ pé òun fẹ́ẹ́ rí ká pánú bí lé tó ní má mu sìgá ẹ̀rí kan pọ́nbélé wo lọ́wọ́ wa sallam. Very good. Tó bá jẹ́ pé Muhammad. láti mọ ayé pé tó bá gbà nàbì ni wọn bá ń sọ yéésì gbogbo Muhammad iná là nàbì Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹni bá jó kọ wọn pọ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam tó àgbò náà darapọ̀ ọ̀fì lọ́mọ pò ní tó ìgbà náà lọ́sọ̀ sallallahu alaihi wasallam àmọ́ Muhammadu àbúrò bàbá akọtọ kò sí lakọlẹ kò sí lakọlẹ kó tó wá dé ami lakọlẹ kọtọ sẹnẹ tí wọn kírun ọgbọdọ mìíràn. Yọ sọ jẹ́jẹ́ lọ́nà tó jẹ́ pé ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ̀ ní máa pọ̀ sọ. Kí ni yóò? kí ló dé tó ń jẹ́ dáì pọ̀ gàrà rẹ̀ kí ló dé tó ń jẹ́ dáì pọ̀. ló ti bèrè irú rẹ̀ rí a sì fi ṣáájú ọlọ́run pé kó ló ń jẹ́ ti dáì pọ̀ náà tọ́ba dáhùn ilé ìyàwó náà dá ẹjọ́ dáná ẹjọ́ sọ kò ló jẹ ọwọ́ fẹ́ràn lọ fẹ́rẹ̀ tó gbàtúlẹ̀kùn ò lóúnjẹ ọbẹ̀ ràn lọ islam gbà kọ́ ràn lọ kété torí pé kébà àti mùsùlùmí kọ́ máa ràn lọ́wọ́ torí pé anábì sallallahu alaihi wa sallam wọn ni wọn fi kulli kabidin raqibatin ajra gbogbo ẹ̀tọ́ tí máa ń mí tó ṣe dáadáa sí ọgbẹ̀sán kódà kó ti pé lédè lọ́ràn lọ́kọ́ mọ́ba ọgbẹ̀sán ajá lọ́ràn lọ́kọ́ mọ́ba ọgbẹ̀sán kátó péyàn torí de lẹ́yìn báyìí nítorí wàá ti ń pé wàá bu jẹ ẹ̀fọ́ kọjẹ́ kìí fẹjọ máa kọ wa bọ pé a lọ wá gba tiẹ̀ kọ jẹ tèmi náà lọ fẹ́ jẹ wàhálà parí. kékeré bá wà tó bá tó ní ọmọ ìdágbọ́n mo rò yẹn jẹ́ ìdákéde sáfẹ́ òkan. rárá o rárá o yọ gbẹ̀sán láyé yọ gbẹ̀sán láyé a bàbá alágbájá lọ tọ́jú lágbájá péye ẹ̀sán rẹ̀ nù kò lẹ́sàn kankan lọ́rùn náà. ẹlẹ́wọ̀n ni wọ́n ní tí mo bá sálámù tí bá sálámù yẹn dáadáa àkòsí dáadáa kan kò sí èsì ọ̀dà gbogbo bí wọ́n ti sálámà wà lẹ́kùn dáhùn àgbọ́yé nu súnà ànábì nu gbogbo ìtàn sọ pé dáadáa yun àgbọ́yé àwọn àfààní láti fi Ibn Qayyim àtàwọn míì Ibn Qayyim méjì sá ànábì Qayyim mo rò bóyé lòdì súnà ànábì sọlá àtìlá sọ pé tí wọ́n bá sọ fún yín pé tí wọ́n bá sálámà sí yín ànábì sọ pé tí wọ́n bá sọ pé àsámù àlékún mo rò bóyé ìdáhùn practice fún ànábì sọlá àtìlá nítawọn Yahudi ma ń sọ fún anabi nù anabi wa dáhùn ló wa alaykum ṣe lásán làwọn olùmọ̀yẹ́ wò wọn wá gbọ́n àdéhìí tó wá pílẹ́lì ike ẹ̀ gbọ́dọ̀ sálámà sí Yahudi àbí Nasara yín táwọn bá wá sálámà sí yín máa dá wọn pé wa alaykum anabi ní sábà sálámà sí yín òtúmọ̀ sí pé sábà sọ pé yín sábà sọ pé wá wí dáadáa. níta sọ náà ní kíni àárín tó tí àtẹ̀tẹ̀ dànù wọn wí dáadáa kódà kó sọ wà bára káàtó wà lẹ́kùn náà ni sọ̀tùpẹ́ já kéèsì o ẹ já kéèsì o ìgbà míì ẹ̀yin náà gbà míì bẹ́ẹ̀ ti máa ń sálámà o àbí òye wa ẹ̀ ká mójútó lomi tí wọ́n tí wọ́n fẹ́ sálámà sálámà lẹ́kùn sálámà lẹ́kùn fún ọkọ yẹ lápá àwọn obìnrin bóyá wọ́n ń dára sí rọ́ọ̀nì asalaamu aleykum bó ta asalaamu aleykum ẹ wí bẹ́ẹ̀ kẹsì asalaamu aleykum asalaamu aleykum tó tó bá gbé láàmú yẹn jẹ ó ti di ìwé táwọn ìyàwó ní ma wí kọ́nà sànù wa torí wọn ló tó su kọ́nà bá jẹ kótó ní ọkọ̀ àwọn àtẹlẹ sọ́kàtà lọ́wọ́ mi hàn ẹ̀ṣẹ̀ lọ́kàlá ìlànà ìlànà.